إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدركني الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى لي إذا لقوا لتنو متن الرسالة تتي الإمام ابن عبد زيد القيروان عليه رحمة الله أفاد تسواج وني ومن الفرائد الأمر بالمعروف والنهي عن المنكر لرى منكتجة أراجع هنا إما أشدادا ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wà nahyu anil munkar ká dẹ̀ máa kọ̀ fún àwọn èèyàn nǹkan tí kò bá dáa ìtàdẹ̀ ń pè ní al-ma'ruf òun náà nìkan tó ṣe pé ṣẹ̀rẹ́ islam bá gbà wọlé al-ma'ruf ma arafa ash-shar' ìtànkè ní ma'ruf ìdá nǹkan dáadáa òun ni tẹ́sí bá pè ní nǹkan dáadáa wàlmúnkarù ma an kára òṣàrẹ̀ tí tí ó lè dá òun gbogbo nǹkan tí ẹ̀sìn bá ní kò dá ìgbà ní àwọn èèyàn máa parapọ̀ láti rí nǹkan kan pípé nǹkan yìí ètò dáa lópin ìgbà tí ò bá tako ẹ̀sìn tí ó takọ òfin ẹ̀sìn ààrí ní nǹkan tó dáa tó ṣe pé ó dáa ká máa fi bára wa lò bẹ́ẹ̀ afáàní lára tó jọ́ràn yẹn òun ni ká máa pàṣẹ dáadáa kádẹ̀ máa kọ èyí tí dáa eléyìí lára ìtí ọlọ́mọ bá fi ròyìn àwa mùsùlùmí ni kuni kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf وتنهون عن المنكر Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀yin ìjọ tó fi dáa jùlọ ta'muruna bil ma'ruf ẹ máa ń pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ̀dẹ̀ máa ń kọ ìbàjẹ́ so ló fi jẹ́ wípé lára èyí tí umma nabuwa muhammad sallallahu alaihi wasallam tó fi dájú lára kan tí ó ṣe ní umma tó fi dájú lọ òun náà ni al'amru bil ma'ruf àti annahyu 'anil munkar eléyìí tí ó ṣe umma nabuwa muhammad sallallahu alaihi wasallam ní umma tí ó fi dájú lọ ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ fún wa nípa àwọn tó ti lọ ọlọ́mọba ní lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani dawuda wa isa ibn maryam ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه labisa ma kanu yaf'alu Allah subhanahu wa ta'ala ó ní àwọn tí wọ́n ṣe kìfèrè nínú àwọn ọmọ Israeli ọlọ́wọ́ ọba ó ṣẹ́bílé wọn ó sọ wá di ẹni ìgbéjìnà sí ara ànábì Dáúdì àti ànábì Ìsá alayhi salatu wassalam alayhi salatu wassalam ọlọ́wọ́ bá ní dhalika bima asaw ní tó fa tán fi di ẹni ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́wọ́ bá òun ni pé wọ́n ń tàpá sí àṣẹ àwọn ànábì wọn wọ̀kánú àtàdúrú wọ́n dẹ̀ ń ṣe ìkọjá rẹ̀ kánú láyàtà náà haúnà ánú kẹrin fa'alú ìwà ọ̀bàjẹ́ tó ṣe pé wọ́n ṣe láàrin ara wọn wọ́n ń kọ múra wọn wọ́n àti ń kọ ìwà ọ̀bàjẹ́ múra wọn ọlọ́wọ́n bá ní eléyìí ṣíọ̀ ètò burú jáì kama nǹkan tí wọ́n ń ṣe láàrin tí ó fi jọ ìjẹ ọ dáadáa táwọn yorùbá ti wá pàṣẹ dáadáa mọ́ tó ṣe wípé àwọn èèyàn ń kùnà níbi máa kọ ìbàjẹ́ fúnra wọn ó túmọ̀ sí wípé a ti ń padà sí ibi tí àwọn tó ṣíwájú wa ibi tí wọ́n wà tí ó dẹ̀ kí orí bẹ́ẹ̀ sọlọ́ jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlẹ́rí nafsi bí yẹ́rì bó fi ọba tó ní ẹ̀mí mi búra yàtà àmúrúnnà bil ma'ruf wà أو لا يشكن الله أن يبعث عليكم عقابا منه بقى شلالا تيد قيوة بجاء أشتا أبو سلمة كي الله سبحانه وتعالى بدي سي عقابا منه هي لا تدور ثم لا تدعونا لا تدعونا ẹwà kéèkéé ọlọ́mọba bàlá ìsọ́jà àbìlàkù ẹ̀wà ní rí ìgbàdúà látọ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí ó ń sọ pàtàkì al'amuru bil ma'ruf wa nahyu 'anil munkar ìmá àti ìmá kọ ìwà bàjẹ́ so ló fi jẹ́ wípé àwọn àfẹ́ẹ̀sì ìpàṣẹ dáadáa èyí tó dọwọ́ wọn ni bí àwọn ànábí ọlọ́run ọba náà ṣe ń pàṣẹ dáadáa ìkọwà bàjẹ́ èyí tó di ọwọ́ wọn ni gẹ́gẹ́ bí àwọn ànábí ọlọ́run ọba náà ṣe ń kọ ìwà bàjẹ́ so eléyìí ó jẹ́ nǹkan tí àfáà láti ṣe lálàyé fún wa pípé wa min al-fara'idi lára tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar ìmá pàṣẹ dáadáa ìmá bọ̀wọ̀ àbàjẹ́ ala man yaduhu man bùtìtọ̀ kìí yàdùbù fil ard ilé ìjẹ́ ọ̀rọ̀ yàn lórí gbogbo ẹni tí ó bá ní agbára láti kọ ìwà àbàjẹ́ wà alákùnlé ma ní kẹsìlú ìyàzúhú ilázàrí ó jẹ́ ọ̀rọ̀ yàn fún gbogbo ẹni tí ó bá ní ìkápá àti ọ̀rẹ́ ti rẹ̀ láti lè fi pàṣẹ dáadáa àti fi kọ̀wọ̀ àbàjẹ́ fa in lam yaqdir fa tí ó bá wá ní agbára láti kọ̀rẹ́tì nǹkan yẹn kó yí padà tàbí lìtàní kó lọ ara rẹ̀ kó spíkì gẹ́ẹ̀sì nǹkan yẹn àyínlẹ́m yọ kọbẹ̀rù pọ̀lẹ̀pọ̀lù tí ó bá wá ní agbára láti tó kọ̀rẹ́tì ẹ̀ pẹ̀lú ẹnu at least kó fi ọkàn rẹ̀ kọ́ eléyìí bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tó ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹni tó bá rí nǹkan tí ó ga tẹ́sìn takò nínú ní kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ láti kó lo agbára tó ní láti lè fi yí nǹkan yẹn padà fàyínà bí ọ̀sẹ̀ tó tí ò bá wá ní agbára àti yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ kò lè fi ìtónilágbára yí padà ọ̀bí lisáàni ó fi ẹnu rẹ̀ yí padà kó sọ̀rọ̀ ìgbésì kan ẹ̀ àìlàmìyànsá tó tí ò bá wá lágbára àti ṣe yẹn ọ̀bí kọ́lì kí ọkàn rẹ̀ kó tako kan kí ọkàn rẹ̀ kó tako torí pé tí ọkàn rẹ̀ bá yọ́ sí nǹkan yẹn so bí ìgbà tó ṣe yí pé kí ni òun náà ń ṣe nǹkan yẹn ni sẹni tí ò bá wọn ṣe ìwà àbàjẹ́ ṣùgbọ́n kò rí in tó burú bẹ́ kò rí tó burú bẹ́ nínú ọkàn rẹ̀ inú tí ẹ náà máa ń dùn tó bá rí wọn tí wọ́n ń ṣe nǹkan yẹn so bí ẹlẹ́gbẹ́ pé òun náà ń ṣe ni ṣùgbọ́n kò ní agbára àti yí pé sọ́mọ́ ṣe nǹkan kò lo agbára tó ní láti lè fi kọ̀rẹ́kì nǹkan yẹn àbí kó ṣe wá sí bó fi tako ìtúléṣìn yẹn náà bóyá tó bá ṣe àwọn ìjọba báyìí báyìí báyìí ni ó ṣe fún so ẹ̀mí ní nínú situation bẹ́ẹ̀ tó bá ṣe pé nǹkan tó lè ní ìsí pé kí wọ́n á mọ̀ ẹ̀mí ó ṣọ̀rọ̀ ẹ̀yàn fún láti sọ́ọ̀ ṣùgbọ́n ó gbọ́dọ̀ kọ́ nínú ọkàn rẹ̀ pé nǹkan yìí ò dá ó gbọ́dọ̀ kọ́ nínú ọkàn rẹ̀ pé nǹkan yìí ò dá àwọn àfẹ́sì ní ma ń sọ wípé man ra'a minkum munkaran falyughayyiru biyadihi ẹni tó bá rí tí ó dá tí ó bẹ́ sí mú kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ wọ́n ní eléyìí wà fún àwọn olóríṣìí fẹ́lẹ̀ ni ọ̀sẹ́ ti fàbí ní sáàrí wọ́n ni eléyìí wà fún àwọn àfẹ́sì àti kó chéjì ẹ̀ pẹ̀lú ẹnu rẹ̀ wọ́n ni ọ̀sẹ́ ti fàbí kọlùmí tí ò bá lágbára àti chéjì ẹ̀ pẹ̀lú ẹnu rẹ̀ kó ẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ wọ́n ni eléyìí wà fún àwọn jẹnẹráìtì àwọn mùsùlùmí ṣùgbọ́n tí ó correct ni pé explanation yẹn kò correct ó lè jẹ́ olórí olórí tó ní agbára ó lè jẹ́ pé òun gan ni ó fi nǹkan ní kọ̀rẹ́kì nǹkan yẹn tí ò ní lo ọwọ́ rẹ̀ láti fi kọ̀rẹ́kì ẹ̀ ó lè lè jẹ́ àfá ni ó lo ọwọ́ àti kọ̀rẹ́kì ẹ̀ tó bá ní agbára àti kọ̀rẹ́kì ẹ̀ ó lè jẹ́ ordinary citizen lẹ́ni tí ó kọ̀rẹ́kì ẹ̀ pẹ̀lú ọwọ́ so ìsọ yí pé pẹlụ ọwọ pẹ̀lú ọwọ́ àwọn olórí lónìyẹn kákọ̀rẹ́tì ẹ̀ pẹ̀lú ẹnu àwọn àfáà lónìyẹn kákọ̀rẹ́tì ẹ̀ pẹ̀lú ọkàn àwọn aráàlú tí wọ́n jẹ́ ni wọ́n nìyẹn eléyìí ti tó sọ fún ìyàwó Aisha radiyallahu anha ipe láwùlá annakauma ti hadithu adi ìkúfùrì tí ò bá kí ń ṣe pé àwọn èèyàn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kúrò nínú ìṣekèfèrí ni kí o máa ṣe fún ẹ̀ṣẹ̀ ṣe wọ́n ẹ̀ṣẹ̀ kúrò níbi ìṣekèfèrè àti sọ ẹ̀ṣẹ̀ gba islam ó ní làhàdákùn káàbà ní ìbáwó káàbà fa alfaqtuha bil ard ma lẹ́gbọ́ ẹ̀ mẹ́lẹ̀ wàjáàtù àbáadẹ́yìn àwáṣẹlẹ̀ méjì fún bában sharqiyyan lẹ́kùnkan tí ó ma wà ní eastern side wà bábà nàfàrùdíyà ìkó ma ṣe kí ni yóò ma wà ní western side so wà dìntù fi a títàkà àbúrò ìsìn alhajar nínú alhijir ma wá fi a 6 cubit kún nínú hijir sanabi sallallahu alaihi wasallam wani فإن قريشا أو قريش اكتفرتها حيث بنت الكعبة قد جيزي سبتين وقو كعبة حديثي عن وجهتي ويا تسلام جي جي أبو الله so kí a nẹ́bí sọ́lá àtàlà sọ fún Aisha radiyallahu anha wọ́n ní ànẹ́bìsọ̀lá àtàràmù wọnú kàábà ó wọnú rẹ̀ ó wọnú kàábà ó wá yẹnà fílà ń bẹ́ ó wá wùyà wa Aisha radiyallahu anha kóhùn náà wá yẹnà fílà ní kàábà ẹjọ́ bá rẹ̀ rí kàábà yóò rí pé ó ga àti gùn níbi tí lẹ̀kùn rẹ̀ wà ó ga sílẹ̀ so yóò mú yàn ní E, e, e, yóò náyàn lóògùn láti ṣe àrẹ́sọ̀lá àtúnwárí kí àwọn Aisha kúkírù níbi hijri ìyẹn ibi tí ó dàbí ark tó ṣe yí pé àwọn èèyàn mọ́ ń dúró sínú rẹ̀ pé kó kírù lẹ́ ipé ara kàábà náà sàrẹ́bọ̀wà Muhammad لهدمت الكعبة ولأذقتها بالأرض فلجعلت لها بابين tí ó bá kí ṣe páwọn ẹ̀yẹ́ ṣe gba ìsìláàmù ní ẹ̀yẹ́ ṣe gba ìsìláàmù àmà ẹ̀yẹ́ ṣe kúrò ní kúfúrú ní ìbáwó kàábà kí n tún kọ́ kí n kọ́ bó ṣe wà lásìkò ànábì Ibrahim alayhi salatu wassalam nínú ìwáyà mi wàlàjọ́ àtúlá wàlàjàátùhá alàpàáìdì Ibrahim ni ìbá ṣe lórí foundation tí Ibrahim alìsọ́lá tó gbélé lórí akọwà fi lẹ́kùn méjì sí lẹ́kùn kan tó ṣe pé àwọn èèyàn ma gbà wọlé lẹ́kùn kan tí wọ́n ma gbà jáde àbí lẹ́kùn kan tí ó wà ní east ìkan yóò kọjú sí west kiri tánàbí òfin wo olórí ìlú yìí òun ni olórí gbogbo àwọn mùsùlùmí kí ni ó tí òfin wo ó sọ rí sí láwùlà ànàkàwọ́mọ́kì àdíyíso àdínì ìkúfẹ́ tí ó bá ṣe páwọn èèyàn kúrò nínú kúfúrò nípa ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù so ẹni tó jó lórí ìlú gbà mí léwo pé tóun bá ṣe nǹkan so islam ò dẹ̀ ní pàwọ́ láṣẹ pé ká ṣe nǹkan tí ó tún wá ba nǹkan jẹ́ tí islam bá ní ká ṣe nǹkan tó pé ta bá ṣe nǹkan ẹ lásìkò tí a bá ṣe yóò worsen situation ní islam ò ní ká ṣe islam ò ní ká ṣe nǹkan yẹn nǹkan yẹn nǹkan tẹ́sìn fẹ́ ni o ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe particular time yóò tún ba nǹkan jẹ́ ju tó wà ń lẹ̀ lọ òfin ẹ̀sìn ni wípé tẹ́ẹ̀jẹ́ẹ́jẹ́ ṣe sùúrù náà so eléyìí òun ni ọ̀pọ̀lọpọ̀ míì tí wọ́n láwọn fẹ́ ṣe al'amuru bil ma'aruf àti annahyu anil munkar tí wọ́n gbọ́yé lẹ́lòmíì fi máa ṣíwà ní fi máa ti ẹsẹ̀ gbé ní orúkọ pé òun kọ ìbàjẹ́ ní orúkọ pé òun ṣe wáàtì so tó fi lè mú ànábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó jó lórí gbogbo mùsùlùmí máa sọ tó wọ́n fi gbẹ̀yìn ayé rẹ̀ ipe láwùlà àdìnà káwùmọ̀kí hadith ahadin bi kufrin la adamtu al-ka'aba wala istaqtuha bil ard wala ja'altu laha babayn baban sharqiyyan wa baban gharbiyyan zufil mu'anabi muwassilayn ìpè torí wípé àwọn èèyàn ṣe gba ìsìláàmù ń fẹ́ fífi ilẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ẹni tí ó tó ànábíwá muhammad sallallahu alaihi wasallam nílẹ̀ ìrìnlẹ́mọ́ ìwọ̀ dùhát nínú àwọn àfẹ́ẹ̀sìn àtàwọn oníwáàsí wọn nídìí farabalẹ̀ tó tún pọ̀ torí pé ní tí ọlọ́wọ́n bá fi ẹ̀sìn rán gan-an ó láwọn considerations tó ṣe pé owó àti fún alákòjúwe ẹni tó ṣe yí pé ó sọ̀sọ̀ kú sọ pa nígbà Muhammad sallallahu alayhi wa sallam tó ní ìdí ya Muhammad rẹ̀ Muhammad ṣe dédé bí tó ń pín ṣe dédé bí nǹkan tó pín yẹn anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ó bínú ó sọ̀rọ̀ tó lé sí ìkánmọ̀ sàábé ní ìròjíṣẹ́ ọlọ́run kí àrọ́bí sallallahu alaihi wasallam anábí ní la yatahaddathu an-nas anna muhammadan yaqtulu ashabahu ẹ má fún ọyàn lọ́rọ̀ sọ in táwọn ìwò mọ̀ gbé káàkiri tàbí sáwọn ti fi rí àtàwọn mùnáfìkì tó mọ̀ gbé káàkiri pé à ah, ẹmọ́ lọ gbẹ̀sí Muhammad ó mọ́ pa àwọn èèyàn rẹ̀ ní ó sọ anábọ̀wà Muhammad sallallahu alaihi lọ lórí ìlú ó lè fún wọn níyàn dá pé ẹbẹ́ orí ẹ sórí ẹ kalẹ̀ ṣùgbọ́n mọ̀ wípé nǹkan ẹ̀yẹn ó lè lídì sí nǹkan ní láyà tàhádẹ̀tù náà tó ánà muhammadan èèyàn tó lọ àpàbà tó ló jẹ́ pé gbà ní ìtàwọn àfẹ́ẹ̀sì tí wọ́n bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń nǹkan ẹni tó bá ní youthful exuberance yóò wo wípé àwọn eléyìí ò gbọ́dáwà yìí ẹlẹ́nu ọ̀gbọ́sọ̀rọ̀ àfíà yìí ó lè ní àwọn àfá ìjọba ilé ìwọ̀n tó ti compromise wọ́n lè so lóró fún ìjọba fọ́nà àtìyàn máa ń ṣe mọ̀rọ̀ áàtù almaslaha almasada níbi dáwà ìgbà míì tí yẹn bá ń fa nǹkan tó bá rí pé tó ń fa ẹ̀fẹ́ já wàá jùlẹ̀ torí tó bá já ní kò sí wúlò mẹ́ so èèyàn àfi tẹ́gbìmọ̀ èèyàn ó fi ṣe dáwà tó bá ń ṣe náà ó dùn ìlà sẹ́bílì rọ̀bíkà bẹ̀rẹ̀ والمعيضة الحسنة وجادل بالتي أحسن تقول سيجون ولا مبارك ولحكمة معيضة حسنة في يوم في شكلك بقنا واسطة اللهم الله سبحانه وتعالى صليف ونبوة محمد صلى الله عليه وسلم نعم إليه يوم من ترى الإمام ابن قيم ابن قيم الجوزية عليه رحمة الله هي مسيح إعلام الموافعين عن رب العالمين أبي أعلام الموافعين عن رب العالمين ابن قيم وانصى نقول فوق شراوي والإنكار المنكر وشروطه اتقوا انتوا بجاه tó takẹ̀sì tí ó bẹ́sẹ̀ kátàkù wàṣòrótó àti àwọn májẹ̀mú tí ó dé wọ́n ni alìmìtàlù àwọn àpèjúwe àkọ́kọ́ أن النبي صلى الله عليه وسلم شرع لأمته إيجاب إنكار المنكر ليحصل بإنكاره من المعروف ما يحبه الله ورسوله anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ṣe lófi fún umma rẹ̀ ìṣe ìkárò múnkar kátàkù nǹkan tó bá bá tí ò bá bẹ́sìn mú tó bá takẹ̀ ìkáwà náà takò nítorí kí ìta àmọ̀ sí almaruf tó jẹ́ nǹkan tó dá tẹ́sìn fẹ́ kó lè bá jẹ́ nǹkan tí yóò ṣẹlẹ̀ ní ti ọlọ́run nífẹ̀ẹ́ sí tó jíṣẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ sí kó lè jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ nípasẹ̀ pé àtakò nǹkan tí kò fẹ́ sí mu nípasẹ̀ pé kí ni àtakò nǹkan tí ò fẹ́ sí mu tábà takò tí ò fẹ́ sí mu so ìtẹ́sì fẹ́ òun ni ó rìpléṣì rẹ̀ nísìnyí àwọn èèyàn ń ṣe ṣírkù wọ́n ń gbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run wọ́n kéke nǹkan mi lẹ́yìn ọlọ́run tá a bá takò àwọn nǹkan wọ̀nyí kí ló máa replace rẹ̀ ìtafẹ́ kó replace rẹ̀ náà ni kí ni atawhid ìbára lọ́lọ́run ìmá fi Allah subhanahu wa ta'ala ìmá jẹ́jẹ́ fún Allah subhanahu wa ta'ala ìmá gúnná fún Allah subhanahu wa ta'ala láfẹ́ kó replace rẹ̀ bẹ́ẹ̀ ni so káṣe káàrù mú káàrù kátàkó nǹkan tẹ́sí òfẹ́ nítorí pa fẹ́ kí n tẹ́sí fẹ́ replace rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wasallam ṣe ilé ilé ọ̀rọ̀ yẹn فإذا كان إنكار منكر يستلزم ما هو أنكر منه tó bá ṣe ní pé ìtakò munkar ìtẹ́sí òfẹ́ ó wà rántí ó pèpè fún ipé kí nǹkan tó tún wọ́ sí jù lọ ṣẹlẹ̀ wà á tọ̀gbọ̀gbọ̀ ìlọ́lọ́ ó pèpè fún pé nǹkan tí ọlọ́wọ́ ọba tún kórìíra jù lọ ṣẹlẹ̀ èyàn fẹ́ tako tí ọlọ́wọ́ ọba kórìíra èyàn fẹ́ tako tí ò bẹ́sì mú ṣùgbọ́n nǹkan tọ́lọ́wọ́ kórìíra yìí in tí ò bẹ́sì mú yìí ta bá la tako èyí tí ó rìpléèsì rẹ̀ ni tí ó wà wọ́sù èyí tí ànábìsọ̀ lásán láàmù òfẹ́ yìí tàbálá àtakò in tí ó replace rẹ̀ ní tí ó wà wọ́sù fa ináhù láyá súnbù ìkàrù al'imam ibn qayyim al'imam ibn qayyim wani láyá súnbù yàni láyá júzù ìkàrù kò tọ́ kákọrù nǹkan bẹ́ torí pé kí láfàní ta fẹ́ rí bí pé kò kọ nǹkan in tó kọ tó bá kọ́ sí in tí ó replace rẹ̀ ní tó wọ́sù وإن كان الله يبغضه ويمكت أهله tóńgbó jẹ́ pé ọlọ́run ọba ó kórìíra nǹkan yẹn o ó kórìíra àwọn tí wọ́n ń ṣe é gan ṣùgbọ́n gbà tó bá fi lè tako nǹkan yẹn ẹ́n ó tako àwọn tó ń ṣe èyí tó wà wọ́sọ̀ọ̀fù ni ó rìpléṣì rẹ̀ má tako nǹkan yẹn fílẹ̀ ṣe bí ẹni kóòrì wàhálà kàlkìnkárì alẹ́múlùk wọ́n ní eléyìí àpèjúwe rẹ̀ ní kálà ń takọ àwọn olórí wàlúwùlá àti àwọn tí wọ́n jẹ́ àwọn lọ́balọ́ba àti àwọn tí wọ́n jẹ́ olórí ìlú bilkuru ṣe àríyìn pẹ̀lú pé kálà ń rí vóòtì against wọn pẹ̀lú ká ní kí à ń rí vóòtì against wọn olórí ṣàbòsí ó ń ṣe àwọn nǹkan tí ò bẹ́sìn mú ọlọ́wọ́n ọba kó ìra olórí bẹ́ẹ̀ ó kórìíra tó ń ṣe ó dẹ̀ kórìíra ògùn fún rẹ̀ ṣùgbọ́n tí bá sọ pé mo fẹ́ tako olórí yìí bilkhuruji alayhi pẹ̀lú pé ká sí kálá fẹ́ bájà yuaddi ila ma wa ankar wa abghad ila Allah yóò ní lọ síbi nǹkan tó wà wọ́sọ̀ nǹkan tọ́lọ́wọ́ bó tún tọ́lọ́wọ́ so common sense ni pé ma sọ kó fẹ́ tako lórí ìkòrò jàrí pẹ̀lú pé kẹ sọ wípé ẹ jáde kéńtẹ̀ káwọn nǹkan tí inú kọ́yìn ti sọ láti nǹkan bí etí òdí níbi 600 years ilé sẹ́yìn wọ́n ni fa innahu àtàkù kulli sharrin wa fitnatin ila akhirida eléyìí ni foundation gbogbo aburú gbogbo fìtínà tó ń ṣẹlẹ̀ ní ọmọ ìlà áàfẹ́lẹ̀ ta tí èdè parí ayé ọ̀pọ̀lọpọ̀ fìtínà bí mọ́sí fìtínà tó bá ọmọ ìsìláàmù lónìí ká gbogbo ìlú ìsìláàmù kò sí tí ó fàárọ́ bẹ́ libya àna alánà òní wọ́n tún pa ọmọ kọ̀záfì eh, sefu islam ó tún ní tí ó tún dálẹ̀ láwùjọ wọn báwọn láti gbà tí kọ̀záàfì ti lọ tán ti pa láti tán láì lẹ́wù wọn rojúra èdè ní yemen wàhálà wọn bẹ́ńbẹ́ syria wàhálà wọn ò tí tán sudan náà ń fa títí ẹ̀ tábàwọ gbogbo àwọn nǹkan wọn ìkí ló líìdì sí òun náà ni al-khuruj ala al ìjáde against olórí òun ni ó ń do àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ wọn ó ṣe kinní kan àwọn aṣekùrú òjùlé lórí wọ́n yóò addi adil kúrò òjì ìlà ṣe in an kára mímú kúrò òjì yóò wà lídì sí nǹkan tó wà wọ́sọ̀ Ibn ó ti sọ̀rọ̀ yìí sí nínú I'lamul àwọn Saudi 1990 sàlàfíà 1990 àwọn tó ṣe pé wọ́n ń tẹ̀ láwọn ọba tán dìfẹ́ndì ọba ẹni ẹgbẹ́ tó wá sọ yí pé tó mú ní ìlànà ni àti máa go against àwọn olórí kán máa revolt against wọn kán máa jí àwọn aráàlú against àwọn olórí ráàyè àwọn kàwáríjì ni wọ́n ní ìlànà àwọn kàwáríjì ni wọ́n ní so Ibn Qayyim ní ti ṣe sọ́lábí 1990 lòun náà so àwọn kan wó sùsùn wọ́n ní kí ni àwọn fẹ́ jáde against àwọn olórí lápẹjú ìsìn ẹgbẹ́ alẹ́kọ́n muslimun láti ìgbà tán ti dá wọn lẹ̀ láti 1928 tí wọ́n ti dá wọn lẹ̀ títí di òní political power náà ni gbogbo ìtàn wa aṣáàfẹ́ dípò agbára náà ni bó ṣe ká máa báwọn èèyàn pa wàhálà máa bọba tó wà ń bẹ pa wàhálà parọ́ tó wà ń bẹ ìtí òṣèká ló ṣe kàmọ̀gbìn kórìíra rẹ̀ tí ọkàn àwọn aráàlú nítorí bọ́ àná ẹ̀ṣá àfẹ́dé kí ni àfẹ́dé kó agbára wọ́n wá ní ẹ̀rí nǹkan tó ń ṣe ó ń ṣe báyìí ó ń ṣe báyìí gbogbo tẹ́ bá òkú tẹ́ bá rí pé kó ń ṣe ẹ́ àníṣọ́lá tán ti àdírẹ́sì rẹ̀ fa innahu asasu kulli sharrin wa fitnatin ila akhir ad-dahr wa qad sa'adana sahabatu رسول الله صلى الله عليه وسلم في قتال الأمراء àwọn sàhábà láti síbù ń kọ́yí wọ́n tẹ̀síwájú wọ́n láwọn sàhábà wọ́n gbá yọ̀ǹda lọ́dọ̀ ànábíwa muhammad sallallahu alaihi wasallam fi kìtàlì umara alẹ́rìnà yóò àkìrò na sọ̀láta àwọn àkìhà àwọn lọ́balọ́ba tán ní kírùn sátìkù ìfirọ́ ilé ó yẹ kíyàn bá wọn já wàkọ́ọ̀lù àfàlánù kan síbò wọ́n sọ fánà sọ láàrín kó yẹ ká bá wà wẹ́lé ìjà fàkọ́ọ̀dà láà na àkọ́ọ̀mù sọ́lá arẹ́bìnrin àmà bá wọn já lópin ìgbà tí wọ́n bá ń kírun àbíyàn aláàwọn èèyàn ká máa kírun tó ló jẹ́ pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó sọ fún àwọn èèyàn kírun sí àsìkò ẹ kírun sí àsìkò táwọn bá ń lọ́yẹ̀rún lára táwọn kírun sí àsìkò ẹ̀yìn ẹ kírun sí àsìkò tó wá ṣe fún ọ̀rẹ́ mẹ́yìn tó ń kírun náà bọ́n ṣe ń lọ lára àwọn ló tún láwọn fẹ́ lídì irun ẹ ti kírun yẹn tẹ́lẹ̀ anábì tún sọ pé mọ̀rọ̀ àmì àmì ìrìhì máa yẹ kàràwùhù fàyẹ́fìr ẹni tó bá rí tí ò bá wọn lára mú tó ń kórira lára olórí rẹ̀ fàyẹ́fìr kò ṣe sùúrù wà láyé ǹdẹ̀ àìnà yádámi tọ́à kó má sọ pé tó ní ṣe pẹ̀lú eléyìí ó pọ̀ jantirẹrẹ bá ṣí kitabul fitan kitabul ahkam bákan náà fitan nínú sahih bukhari ara wọn kabayi níbẹ̀ ari àwọn kabayi nínú sahih bukhari sẹ́lẹ̀ kò kí ṣe fáwọn kan ní tọ́láfí 1990 tán sọ yí pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn olórí lára àdíọ́kàn wọn ahli sunnah wal jama'ah òun ni ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn olórí anábi sallallahu alaihi wasallam ó sọ mọ́rọ̀ ẹ̀kan ó man àrádà ayyán sọ́ha nìdí sultani ẹni wá bẹ́ ṣe nà sí ha fẹ́ni tó ń bẹ ní ipò agbára fala yìí ala niya kuma shi gbangbata kó mọ́ ṣe gbangba ta fàlíyàkó bèèrè kó gba mú lọ́wọ́ fàlíyàkó lóbi kó pàtòrò pẹ̀lú ẹ fàìkọ́bílà mínú tó bá ṣe wá àti fún tó ṣe nà sí àfún tó lóní ẹ bá gba lọ́wọ́ rẹ̀ fàzáàkà anábì ní tàbẹ́ náà nù ilá tó bá sọ fún ní kọ̀rọ̀ tí ò bá gbà lọ́wọ́ rẹ̀ ní kọ̀kọ̀ ṣùgbọ́n kó wo wípé ìtú ó fi gbẹ́ láfó ojúwà sí oríkó gorí mímbàrí inna alhamdulillah nahmadu wa nasta'inu ìta fẹ́sọ lórí oníṣẹ́ àwọn olórí wa báyìí ni wọ́n olórí bú ni wọ́n kìníkan ni wọ́n ìyẹn ni kò mú nǹkan wá kò mú dáadáa kan wá èyí ń kọ̀rẹ́ kìyàn lọ́nà ìyẹn kẹnìyàn gba wẹ́ẹ̀lì kámọ́tì ìsẹni tó ń bẹ ní ipò agbára ìyẹn oníkámọ́ṣe wà sí takò bàjẹ́ ọtí ó wà common place nínú ìlú ìṣe zìnà ó wà common place nínú ìlú tẹ́tẹ́ títa wà common place nínú ìlú a ṣe wà títa kò láì ní so mọ́ olórí àrísọpẹ́ wà olórí wa rí sí ọ̀nà tó ń ṣe ìranù ma mú kí náà nú kò tí tó kẹ́ pẹ̀lú yẹn títí ẹni pé kó kọ ìwà àbàjẹ́ má so pọ̀ mọ́ olórí man àrọ́dá àyàn fàhàlìrí kò tọ́rin fàlà yúdí àlàdìyà kó mọ́ ṣe gbangba ta ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam so kò ń ṣe ọ̀rọ̀ páwọn ọ̀tán sọ́lábí 1990 torí pé wọ́n sọ fún yí wípé àwọn olórí ẹmọ́tàkù wọn gbangba ẹ̀yìn tó bá wọn kó ní opportunity àti súnmọ́ wọn kó lọ bá wọn gbọ́rọ̀ kó sọ fún wọn kó ṣe kán fún wọn lẹ́ńfílòpù nìkan lẹ́yìn àtolórí òfìjọ ní kí ó kẹ́ pẹ́ ẹ́ńfílòpù lọ́wọ́ wọn lẹ́yìn ẹ̀yìn yẹn tẹ́tí ń pàdé bí tọ́jú fún iná mi ló kù lẹ́yìn tẹ́ lọ́wọ́ wọn yẹn ẹ fi opportunity yẹn náà ṣe wá àti òdodo fún wọn ẹ làámọ́lẹ̀ fún wọn tẹ́yẹn ṣùgbọ́n kẹ́ wo pé ẹgbẹ́ mi ló kù lẹ́yìn ẹ wà bọ́ sí gbangba àta ní ẹ máa fáyà wọn kárí mi ní irú yìí o kárí mi ní ibi tẹ́ ti gbẹ́ mi ló kù lọ́wọ́ wọn lẹ́yìn náà ni ẹ ti sọ fún wọn tó jẹ́ òdodo nǹkan báyìí báyìí báyìí tẹ́ ẹ̀ ṣe ó kù díẹ̀ káàtó nǹkan sì sọ lórí ẹ̀rì eléyìí ẹ̀sìn ìfẹ́ kódà káwọn aráàlú máa àkíyèsí yìí wípé àwọn báwo lórí ni tó wáyé bó lórí sọ̀rọ̀ bin a sọ̀rọ̀ ki n káwọ àtìgbà táwọn yẹn ti sọ̀rọ̀ yẹ ìpè àfẹ́ bó lórí sọ̀rọ̀ tàbí lórí Uthman radiyallahu anhu al-Khalifatu Rashid alẹ́dì ìtẹ̀fà ìbínú mọ̀láíkà táwọn mọ̀láíkà ń ti jú àwọn kan sì wò pé kò mọ̀jọba ṣe àwọn kan wò pé kí ni favoritism ló ń ṣe àwọn kan nígbà yẹn wò wọ́n dẹ̀ ṣe kùrú jùlé lórí tí wọ́n ipá síbi tó ti ń ka al ara wọn tó ṣe yí kéjì sẹ́bì orí tó ń bẹ lórí àwọn tán ṣe kùrújù lórí Uthman radiyallahu anhu náà náà ṣe ní lórí ted kudbu nínú tíra rẹ̀ ó lálàtí Uthman radiyallahu anhu al'adala fi ìṣìmáyíyà tí ted kudbu kọ ó lálàtí Uthman radiyallahu anhu tíra yẹn bí ìgbà ká sọ pé àwọn khawariji tí wọ́n jáde gẹ́gẹ́ Uthman ìkálára wọn ló ń kọ̀ọ̀kan yẹ ẹ̀ẹ́ra wọn tí ó fẹ́ lè forí gbógiri tẹ́ bá takò tẹ́síkòtì tó wà sọ fún ẹgbẹ́ takò ẹni ọlọ́run ṣe tẹ́síkòtì fẹ́ jẹ́ ni ọlọ́run tó usman rọ́bí aláwọ̀ àrùn ó lálàtí usman rọ́bí aláwọ̀ kò sí tara kẹ́kẹ́ èèyàn kan wá lálàtí ohun ìwọ́ wá ń so olóbi jẹ́ wípé àwọn olórí ẹ̀sìn kọ́ wa bá a ṣe bá wọn lò eléyìí ni nǹkan tí Ibn Qayyim alayhi rahmatullah tí wọ́n sọ òun sọ̀rọ̀ sálàfí 1990 lè lẹ́yìn tánkà yíò àwọn tán pè ní sálàfí 1990 so ó ní ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam man ra'a min amirihi ma yakra'u falyasbir ẹni tó wá ní nǹkan tó ta tí kò bá lára mọ́ tó kórìíra lára olórí rẹ̀ kò ṣe sùúrù wà láyé ń jẹ́ àmìyàdámi fàá kó mọ́ torí yẹn sọ wípé òun ò tẹ̀lé e mọ́ òun gbá lólórí wọ́n mọ́ ta àmàlà máa jára àrẹ islam ti ṣẹlẹ̀ sí islam islam ń ṣe yìí fìtínà àti tó tó bí àti tó kéré tó ti ṣẹlẹ̀ sí islamu ẹni tó wá ro eléyìí tó wọlú sí dáadáa ra'a ra'aha yóò rí pé fìtínà yìí min ìdọ́ àti àádẹ́lá kò sí tó fà á ju pé kí ni áṣìlù yìí foundation yìí ìra aláre ló fa ọ̀pọ̀lọpọ̀ àwọn fìtínà tó tóbi àti tó kéré tó ń ṣẹlẹ̀ tabalẹ̀ wo wá kí wo àwa mùsùlùmí lónìí ó ń sọ̀pọ̀tì tí a fa ìsọ̀ káwọ gbogbo òlú yẹn lọ àárípa àwọn mùsùlùmí kan para wọn lọ́bẹ̀ kílẹ̀ ń jà lórí ẹ kúrò bẹ́ẹ̀ náà Kàdáfì ti kúrò mẹ́rin tí wọ́n ti pa pẹ̀lú òkúnlọ́wọ́ àwọn NATO nǹkan mọ́ra wọn láti 2011 Libya òrojú dòní òrojú ráyè dòní Yemen òrojú ráyè dòní Sudan Bashiru ti kúrò ń bẹ̀ ní sí lọ́dún gbọ́rọ̀ Sudan ò tí gbádùn dòní náà Syria ó ṣe jẹ́ nífẹ́ gbádùnkò ìgbádùndò yìí náà Tunisia àwọn tí wọ́n ṣe tí wọ́n protest títí tí zéńlá àbìdí ti kúrò ń bẹ́ ìkanu wọn ń bẹ lẹ́wọ̀n nísìn Rashid Ghanouchi ó ń bẹ lẹ́wọ̀n láti bí ọdún mélòó kan nísìn ìjọba tó ṣe páwọn náà ni àwọn Muslim Brotherhood náà sọ wípé kí ni ẹni tí ó ṣe ní kéèsì òun náà ló padà mú rọ́ṣì dànù sí ló sọ sẹ́wọ̀n ìgbà tó rí pé kí ni wọ́n lọ bóun ṣe fẹ́ kán lọ tó túnmọ̀ sí pé ìkankan náà gbogbo àwọn kan wáyé ló ń jẹ́ pé ní fẹ́ bá tàwọn ọ̀dọ́ jẹ́ lẹ́ni tó ṣe pé yóò máa darí wọn lọ síbi òṣèlú torí pé òṣèlú kò tí lè fẹ́ ṣe é wọ́n para wọn wọ́n parọ́ mọ́ra wọn ní tí wọ́n ṣe ni wọ́n ṣe nítorí pé kéèyàn kan ṣáà lè ṣe kí ni kó lè bọ́ sípò so wọ́n ma lálà sí ara wọn mọ́ para wọn so apálẹ́ tó bá fi lè ronú sí eléyìí yóò rí wípé gbogbo àdánwò tó ṣe kó ṣẹlẹ̀ sáwà mùsùlùmí fìtínà ńlá àti kékeré ó wáyé bí ìdọ́ àti hadal àti látara ìráláre foundation kò ń ṣe sọ́lá sí 1990 báwọn kan ṣe sọ ló ń sọ̀rọ̀ ìgbọ̀kọ́yìn jẹ́ òdíyà lẹ́ni tó ní ọ̀rọ̀ tí a ń kà yìí وعدم الصبر بقنا إلي على منكر لوري انتراكو أبنتتكو ها هو نتفلي بقنا وطلب إزالته àti ìfẹ́gbé ìtẹ́sì kọ̀nyẹ ìfẹ́gbé kúrò fàtàwádàdà nínú ma wọ akbaru minhu látara kí wọ́n fẹ́ gbé tí ó wọ́n fẹ́ gbé e kúrò èyí tó wá wọ́n sì jùlọ tó tóbi jùlọ ló wá jáde látàrí fọkàtánà rasulullahi sallallahu alaihi wasallam yára bí makata akbara munkara ìgbàtánà ibi wọn maka ó rí àwọn nǹkan بل لما فتح الله مكة وصارت دار إسلام أفاني كدا إغباتي ọlọ́run ọba tó fún wọn ní ìṣẹ́gun mọ́ká wàsọ́rọ̀ dára islam tí mọ́ká di ìlú islam azama alátẹ̀rìírí bẹ́ẹ̀jì anábi ó dìsáì sọ̀lọ̀lọ́ asálàm lórí wípé kò yí kàábà padà wọ̀rọ̀dìhì alákọ̀wà ibi ìdọ̀rọ̀hì kó ń dẹ̀ dá padà sí bá náà ibrahim ṣe kọ́ so that irú hijiru tá ń sọ yẹn àyètá ní wọ́n ra ṣe tó dàbí act yẹn kò ń ṣe bó ṣe rí tẹ́lẹ̀ yẹn kò ń ṣe bó ṣe rí tẹ́lẹ̀ kí ni bí kàábà ṣe rí ní square yẹn òun náà ló extend débẹ̀ ṣùgbọ́n gbàtàwọn kùrẹ́ṣì tí wọ́n lówó tún ètò kọ́ wọ́n dẹ̀ jọ pinnu láàrin ara wọn pé owó àláàrí láwọn fẹ́ fi kọ́ so ibi tán kọ́ ọdé ní àwọn fi àyíkúlẹ̀ bẹ́ sọ̀rẹ́sọ̀lá fún wọ́n wò pé tí o máa ṣe páwọn èèyàn wọ́n ẹ̀ṣẹ̀ kúrò ní kúfù ní owó wo òun wá kọ́ mánàbí foundation rẹ̀ lẹ̀ wọ̀mọ̀ náà àwọn ìzáníká máa kùdírá ti àlejì tó mọ́jẹ́ owó àti kọ̀ọ̀kọ́ ni pọ́blẹ́mù ń báyẹn khashiyatu ukuri ma wa a'zamu minhu min adam ihtimali quraish li dhalik li qurbi ahdi bil islam ṣùgbọ́n tánà bí wò ní wípé sallallahu alaihi wasallam wípé àwọn quraish náà ṣe gba islam wọ́n lè mọ́ lè bí ẹ̀kan yẹn torí pé àwọn bàbá wọn ni wọ́n kọ́ kàábà má ṣe kọ́ yẹn so tánàbà wá dá owó padà kí ní náírà yẹn lè wá padà wípé ẹ̀hẹ́ so in tó ti ẹ̀fẹ́ àchíwù lélẹ́ sànàbíwá muhammad sallallahu alaihi wasallam kò wá sílẹ̀ lè kúrbi àhàdìmí islam torí nítorí eléyìí lam ya'dhan fil inkari ala al umara bil yad danabi o fi yọ̀ǹda wí pé kawe èyàn jáde against àwọn olórí pẹ̀lú weapons bima yataratabu alayhi min ukuri ma wa azamu minhu torí nti ó lè ṣẹlẹ̀ nbe eléyìí tó jẹ́ nǹkan tí ó woso kama wujida sawa gẹ́gẹ́ bí ó ṣe wà fa idara aita ala al fujur àfáà nítorí náà tó bá fi lè rí alẹ́fùjúr àwọn kòkí èèyàn wàlfùsùk àwọn tẹ́ ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ìlà abúdàbí shatranj tẹ́sílẹ̀ chess kánà ìǹkárùka àléyìn min adamil fiqhi wàlbàsíra tó bá lọ ń takò wọn lórí pé wọ́n play chess ni wọ́n ní àìlágbọ̀yé àwọn èèyàn tán mutí tán ṣe gbogbo ránù a tún wọ́n play chess yẹn ni ó wá lọ ń takù wọ́n fún ó lọ ń takù wọ́n fún pọ́n play chess wọ́n dẹ̀ mú tí wọ́n ṣe zìnà wọ́n ṣe ránù orí wọn ìtú wọ́n ṣe nìyẹn wá ní a kò dákàbà play chess yẹn ló wá lọ ń takù wọ́n fún wọ́n ní àìlágbọ̀ yẹ́sì ni إلا إذا نقلتهم منه إلا ما هو أحب إلى الله ورسوله àfi tó bá ṣe yí pé orí wọn gbé kúrò ń bẹ̀yẹn lọ síbi nǹkan tí ọlọ́wọ́ bá ti òjíṣẹ́ rẹ̀ tí ó nífẹ̀ẹ́ sí so dé ìparí nǹkan tí wọ́n sọ lórí ilé ṣùgbọ́n ta fẹ́ ló ń bẹ̀ gangan òun ni pé nǹkarùn ún kárkálá fẹ́ kọ ìbàjẹ́ ara ẹ̀sìn ni ṣùgbọ́n ìdá nǹkartẹ̀ nǹkara wà á dà ìlà múnkà ìlà làmọ́wọ́ ankar mínú tó bá kọ múnkàrù kan tó wá ní lọ síbi tó tó wà ankar tó wà wọ́ọ̀sì eléyìí ni adamu ìfẹ́kì ni àìní àgbọ́yé ń pa ẹ̀sìn ni torí náà ara wọn ọ̀dọ́ tí wọ́n wò pé àwọn àfá wọn ṣùwọ̀n sòótọ́rọ̀ wọn dólórí òdodo wọn lè sòótọ́rọ̀ fáwọn olórí ẹ̀ẹ́ àìsí sòótọ́rọ̀ fólórí kọ ẹlòmí ń gbólórí sọ̀rọ̀ lẹ́yìn àwọn òkàn bá wọn sọ̀rọ̀ ní gbangba tàbí wọ́n ṣe expect ilé àti sọ several times ṣégbìn òtèmínà alẹ́ rahmatullah ìkanú àwọn ọ̀dọ́ dìde ó lẹ́yìn àfá ẹ̀ tí ń bá wọn olórí sọ̀rọ̀ ẹ̀yìn ẹwà wọn kẹta ń ṣe ṣégbìn òtèmínà alẹ́ rahmatullah ni a máa ń bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n láàrin àwọn àtàwọn ẹni tí ó fi ń jẹ́ kí a máa sọ gbangba àtàkẹ́yìn máa gbọ́pà takò ní gbangba àta nǹkan méjì àkọ́kọ́ wọn ni bá ń takò wọ́n gbangba àta wọ́n ó ṣe kíni wọ́n ó gbé wa wọ́n àrẹ́sì wa wọ́n dẹ̀ lè tìwá mọ́lé wá mọ́lé ni bá dá ó jáde ẹ̀ kí wọ́n àwọn ìgbàgbága wọ́n ma ti ẹgá fi wọ́n yẹ lómi bọnú yí so kí ni àǹfààní kó jáde ń bí nǹkan yẹn ó sí àǹfààní tó jáde ń bẹ̀ ṣùgbọ́n mẹ́ni wọ́n yí sí wọ́n rí wa láfá àti àwọn lè wá bá tán lè pè anytime tá a bá lọ́pọ̀túnítì pẹ̀lú àmọ́ ń sọ fún wọn eléyìí ò bẹ́sìn eléyìí ló bẹ́sìn àìwá ṣe wọn yẹn àwa ti kí ara wa just like ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ní fàyínkọ́bílá tó bá fi lè gbá fàyínkọ́bílá mímú fọ́táàkà tó bá gbá lọ ìtafẹ́ wà ílá tí ò bá gbá fọ̀kọ̀dá adẹ́lẹ́bí aléyìí òun ti ṣojúṣe títí ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ìtànpẹ̀ ní youth exuberance olómọ́ṣe ẹ máa rẹ́ lórí ibi tó bá ti ẹ̀rọ wípé òun lẹ́ni ọlọ́wọ́ wa jù ní ṣùgbọ́tọ́lọ́n bá fẹ́ tráì ẹ̀ ní yóò wà ní káwọn olórí ẹ̀ ti ẹ̀ fún láyé kó súnmọ́ wọn ṣẹ̀wọ̀n fún kò súnmọ́ wọn tẹ́lẹ̀ ló fi ń ju òkò ọ̀rọ̀ ránṣẹ́ látorí mímbàrí ló fi ń pariwo ló ń fẹ́ fún tọ́lọ́n bá dán o yóò wà ní káwọn olórí ẹ̀ fún láyé táwọn wá láyé láti súnmọ́ wọn wọ́n wá fi ayé bá ti ẹ̀jẹ́ so wọ́n ṣe oríṣiríṣi àwọn nǹkan fún yóò wá dẹni tó ṣe wípé yóò wá lẹ̀ tó nú yìí lè takòjọba mọ́ sọ àrọ́pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ ẹlòmíì human rights activist la mọ̀ sí ìgbà tó yá ni wọ́n fún ní political appointment kan wọ́n sọ di minister wọ́n sọ di kíní so òun náà ṣe kíní ó dákẹ́ kó sọ̀rọ̀ mọ́ so torí pé èèyàn lè dánú kó sọ oríṣiríṣi nítorí pé wọn àti ìsúnmọ́ wọn ìsúnmọ́ ipò wọ́n má súnmọ́ pò yóò change ló jẹ́ pé ẹ̀rẹ́ lò ní iná kóhun náà tó dé ipò agbára yóò máa takòjọba máa takòjọba òun ló bá contest yóò win election so the same thing tí àwọn tó ń takò ń ṣe nígbà fi wà ń bẹ́ẹ̀ náà ni ó máa ṣẹlẹ̀ lásìkò ìjọba ti ẹ̀ ìbọn lè jẹ́ nǹkan tó ti wọ́s so ló jẹ́ pé olóṣèlú ìkẹ̀kẹ̀ náà ni wọ́n ìkẹ̀kẹ̀ náà ni wọ́n mẹ́tọ́ọ̀dì kan náà ni gbogbo ẹni tó bá ń bá ìkú political post wọ́n máa búra wọn ó máa sọ́kú sọ ń para wọn in tí ó tún wọ́n máa sọ ń para wọn wọ́n ṣe jàmbá ara wọn ṣe fánà ara wọn ṣùgbọ́n ẹni tẹ́sìn bá yé yóò mọ̀ pé ibẹ̀ ò kìí ṣe ibi tẹ́ni tí alkiyama tó bá ń wá alkiyama rẹ̀ kò ń ṣe bí tán máa ń lé torí pé tó bá ti ń lé ibẹ̀ yẹn àwọn tán máa ń lérò kò yẹ onímọ̀ ṣe ń plé rẹ̀ ìkanú àwọn governors àwọn past governors ìkanú wọn ló ń sọ ó ní òṣèlú sọ́mọ̀ kò fẹ́ ṣe ó ní rúùsàn fi ń ṣe tí wọ́n fẹ́ wà honest onígbà chọ́ọ̀chì lọ gba mọ́sì lọ ibi tí wọ́n ti ń ṣe honesty nìyẹn ṣùgbọ́n ipò fẹ́ ṣe politics ni àná ó ní odò àti kó ló fẹ́ wà plane lò wọn plane níbẹ̀ ni ó ní mọ́ ṣe ń play rẹ̀ so ló fi jẹ́ pé ẹni tẹ́sí bá yé yóò mọ béèyàn ṣe máa bá wọn sọ̀rọ̀ torí pé wọ́n ti ń bẹ ní ipò tó ṣe wípé ayé ti fẹjú mọ́ wọn ẹ̀nẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ fún wa wípé ẹni tó bá fi lè rí nǹkan tó kórìíra lára olórí rẹ̀ ẹ̀nẹ́bí sọ sallallahu onífàlẹ́yẹsì kó ṣe sùúrù ó sọ kó ṣe nà sí àfún tó ẹgbẹ́ tó lè ṣe nà sí àfún so eléyìí ọ̀rọ̀ imam Ibn Qayyim alayhi rahmatullah òun la kà fúnra wa ẹni yìí tí wó kò ní afọ́ àtàlápù 1990 báwọn kan ṣe ń sọ lónìí nítorí pé wọ́n ń sọ fún ọ ipé òun àwọn nǹkan tí àwọn ọba yìí ṣe ó lè takẹ̀sì kò sẹ́nìbọ̀dì tó ń nǹkan tí wọ́n ṣe tí ó dá ṣékìlì mùsùlùmí náà alayhi àwọn náà ní nǹkan tó ṣe wípé ó túnmọ̀ eléyìí lórí ìṣe sùúrù pẹ̀lú àwọn tánbẹ̀ ní ipò agbára wọ́n sọ nínú àlàyé wọ́n kan lórí sahih muslim wọ́n ní wọ́n ni wà lè bẹ́ àtú ìṣe bẹ́ à ká fún olórí ní bẹ́ à pé ajúwọ́lẹ̀ púpọ̀ olórí ní tẹ̀tẹ́dì tọ́ra ó ẹ̀ntẹ́lù ó dámẹ́jọ́ wípé ká tẹ̀lé àṣẹ rẹ̀ وهل يشترط لطاعة ولي الأمر ألا يكون عاصيا wọ́n ní ṣe mẹ́jẹ̀mú ni pé tá a bá tẹ̀lé olórí olórí tá a fẹ́ tẹ̀lé olórí yẹn ni àgbọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀ kankan lára ẹ̀ ikú gbọ́rọ̀ ṣe lọ́wọ́ ọba ká tó lè tẹ̀lé pé olórí tó bá ti ń ṣe ọlọ́wọ́ ọba ike àgbọ̀dọ̀ mọ́ tẹ̀láṣẹ àṣẹrú hatta law kana khammara ṣé kì ní kódà kó ṣe pé kí olórí yẹn kó jẹ́ khammar khammar ní ọ̀mùtí ọ̀mùtí gidi kó jẹ́ ọ̀mùtí gidi wa kana mubtala bil aghani ó tún jẹ́ ni tó máa ń gbọ́ music ọ̀mùtí olórí olórí ọ̀mùtí jẹ́ ó tún máa ń gbọ́ music mátàrán wàkánà zọ́ọ̀lùmọ̀lì náà ó tún dùn àwọn èèyàn lẹ́tọ̀ wọn ó ṣàbòsí fún àwọn aráàlú fi ápìlì àbúwáàlú níbi ìmọ̀ jẹ owó wọn lọ́nà èrò mọ́tàlá lápẹ̀lú fa iná tọ̀ àtàwúwà àṣìbá

inú wo ní dùn sí nǹkan tó ṣe ṣùgbọ́n yóò túnmọ̀ sí pé lára eléyìn òkè ṣe wà líwà amẹ́ríkò ń ṣe lórí títí wá kí ló dé àwọn torí pé mú tí kí ló dé torí pé ó ń ṣe zìnà torí pé ń ta tẹ́tẹ́ tó kò ń ṣe mọ́jẹ̀ mú mú tí kò gbọ́rọ̀ tẹ̀lé owó jẹ́ni tí ní agbègbè kó mutí ṣùkáwà àwọn kẹtí wọ́n kàkalẹ̀ so láàáyù sára hatta law kana khamara kò ń ṣe mọ́jẹ̀ mú kókó mọ́ ṣe lọ́n kódà kó ṣe pé ọ̀mùtí ni wa kana mubtalan bil aghani ẹni tó ṣe pé ó mọ́ ń gbọ́ míúzíkì ni مثلا وكان ظالما للناس في أكل الأموال ó jẹ́ lábòsí fún àwọn èèyàn níbi jíjẹ owó wọn mọ́sànà fáìnàtọ̀ àtàwọ̀ àjìbà kátẹ̀lé ọ̀ràn èèyàn ni لأن شرط جواب المخالفة ألا يأمره بالمعصية وظن بعض السفهاء شكني أنه قنوك شك من أسيمين أو تم سقا وكان صلاة في ميت ميت أو كان لو جوائنا نلا يبوائي wọ́n fi kanú àwọn àfáà ní saudi sheik abdullahi rayis afúdàwòláwò tààlá wọ́n fi ṣe ẹ̀yẹ ìgbàtà ń sọ wípé tí olórí bá jáde tó ṣe pé wọ́n display rẹ̀ tó ń ṣe zina bíyájú sùsáà wọ́n ni tó bá wà ń wájú rẹ̀ tó bá wà ń wájú rẹ̀ á ń kíra aléyìí o lè takò lórí tó lẹ́ni tó ń takò gbangbata àwọn àkọwà sọ ní nǹkan ìrìn láwùjọ wa ní ìbàrí ṣùgbọ́n ní sẹ́bí ìdá bẹ̀rẹ̀ lọ kókè ṣe kí mún hussein ààrẹ rahmatullah bó ní ṣe ara sálàbí nẹ́ẹ̀dì nẹ́ẹ̀dì láwọn náà wọ́n láwọ̀ ní ara sálàbí nẹ́ẹ̀dì nẹ́ẹ̀dì àbí ìtàwọn náà sọ lélẹ́yìn ṣáàbì sọ muslim mú ká jáde báwo àkídàtù wàsítíyà ìbátan sọ̀rọ̀ ń pa àwọn olórí lọ ẹ̀fà ọ́díò rẹ̀ tá bá gbọ́ ni wọ́n ní ká ní kó ń ṣe zìnà ó ń ṣe zìnà ní àjì tó mú tẹ́ǹtì kan tó ń ṣe zìnà ń bẹ̀ ìpínyìn ò ní kó sọ wípé kò ṣe wà ní amri so afúlù lélé yìí kò ṣe pé torí pé èèyàn kan jẹ́ àfá àjọba àwọn ni ní àwọn ìlò ìhìn ayé yìí sunday reject ẹ̀hùn ló ń lọ yẹn láìpẹ́ yìí mo sọ̀rọ̀ ń pa ṣe gbùn òsèmí ṣe gbùn bá ṣe karalbani alayhi rahmatullah jami'an àwọn afámẹ́ta ta dárúkọ yìí áyà ni wọ́n fi sóhùjì níbi ìráyésá àmì làwọn kọ́lé fún wọn ẹ kúrò mi tẹ́wàá yà wọ́n ni mo ti nílé mo nílé mi yàtọ̀ sílé tí mo ń gbé mo nílé kan ní sọ̀rọ̀ híyà gbàtọ́ wá ẹ̀rí pé yìí sí ti pàwọn nílé ọba fún wẹ́lẹ̀ ìgbàtọ́ wọ́n lọ lára àwọn ọmọ tí ó tún ta ṣe ẹ̀ nílé mi délé lọ wọ́n ní ṣe kò sí ni bá kú àyè wọ́n sọ̀rọ̀ híyà fi 1990 ni irú àwọn eléyìí àbí Sheikh Al-Albani tí ọba Morocco fẹ́ hosti kan fún wọ́n sí hòtẹ́ tó dájú tánláwọn òní lọ tó ẹkọ́ bá ní hosti àwọn àbí rahmatullah jami'an ṣùgbọ́n tẹ́fì sọ agbọ́dọ̀ sọ ààdẹ̀ níyé sọ so tó wá ṣe pé yìí wó fi mọ́ pa àwọn èèyàn lọ́lá bí 1990 kò sí problem tó bá ti pé táwọn bù tí wọ́n gbé dání òun ní káwọn báwọn olórí pàtàǹgbọ̀n oníbídíà ni wọ́n gbogbo ẹgbẹ́ tó wá ṣe pé ká mọ báwọn dúpò onítánwà mítánẹ̀ ń darí àwọn ọ̀dọ́ lọ nìyẹn oníbídíà ni wọ́n àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ tó yẹ kí àwọn ọ̀dọ́ ṣọ́ra fún so ṣé kí ni kò tẹ̀mí alẹ́ rahmatullah so wọ́n sọ fún wa ipe àwọn báàrù sùfàhà àwọn òpònú kan wọ́n ṣe kí ni wọ́n jáde fi rọ́híyá túnmìl khawarij tó ṣe pé òórùn àwọn khawarij ń bẹ lára wọn anna sharto zalika alla yakuna wípé wọ́n jẹ́ mú òwò ni wípé olórí ta máa tẹ̀lé kò jẹni tó ń ṣẹlọ́wọ́ فإن كان عاصيا هو يبقى نقول شلوني فلا طاعة له من يعبر لي سبحان الله شيكني وشاف مفهوم الله وني أين يوجد من ليس عاصيا بلا تبالي مديون شلون لا يوجد من زمان اللي يتبسك أكوسي هذا وكان الخلفاء يطيعهم الأئمة àwọn tí wọ́n jẹ́ kàlífà tán gbapò fúnra wọn tí wọ́n jẹ́ olórí àwọn mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ àwọn àpá ńlá àwọn àfẹ́ẹ̀sìn wọ́n tẹ̀ láṣẹ wọn àìmọ́sílì mùsùlùmí yùtìrúnàhùn ọmọ àrífúnà màṣíyàtàhùn wọ́n tẹ̀lé wọn tó gbójẹ́ kan mọ̀ páwọn olórí wọn yìí wọ́n ń ṣe lọ wà iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe alàlàgáàmì wọ́n mọ̀ pé wọ́n ní sí sí kí ni orin alàtúkìrì bákanáà wọ́n mọ̀ pé wọ́n tún máa mú títún wá mú yóò gbà ní bal ala náwó ashaddu min hadha kódà wọ́n mọ̀ pé wọ́n tún máa ń ṣe nǹkan tó wọ́pù gbélé pé kí ni ó wọ́pù gbélé ìlọ lórí àkídà والخروج عن عقيدة السلف هم كون خروج بكين عقيدة والسلف àmọ́ iye àwọn lásìkò táwà ẹ́sì àwọn ọba àlú mi olórí olórí ìmí náwó tó fi ń promoti àṣàríyà ìmí náwó tó fi ń promoti wàtòrìdíyà ìmí náwó fi ń promoti sòfíyà láwọn olórí bí ìjọba saudi lápẹjú ẹsí náwó táwẹ́kókè ìtàwọn promote tàbáníkà promote àkídà wọn promote àkídà tàlàfíà àtàwọn nǹkan bí tó jẹ́ pátipàtí táwọn náà náwó sí ó pọ̀ pátipàtí yóò sọ ipé kálà ní tẹ̀láṣẹ wọn torí pé kí ni ṣe wọ́n rẹ̀ ṣe náwó tí àkídà tàlàfíà ní tí àbúbákiri umaru usman imam mọ́lìkì mẹ́lórí àwọn olórí kan gẹ́gẹ́ tó ṣe pé àkídà tó wà ìgbésì yẹn làwọn náwó sí ṣùgbọ́n wọn àfá kan bá ń bẹ láwùjọ àwọn olórí ẹ náà ni wọ́n ṣe kí ni wọ́n ṣe tẹ̀láṣẹ wọn sọ àfá ni wọ́n máa dhalika yuti'unahu wa la ya'sunahu bal yad'una Allah lahu wa yukhatibunahu wọ́n tẹ̀láṣẹ ṣùgbọ́n táwọn ọ̀dọ́ bá ti ní rárá àfi káwọn dá gbogbo ẹ̀rù wọ́n gbà wọn lẹ́tọ́ àwọn wọ́n ṣe kì níkan àwọn ìtààrí ní dàárú dápọ̀ ní ìlà ìlò tààrí káàkiri àwọn ilẹ̀ lárúbáwá ẹ̀yí gbogbo àwọn muhammad sallallahu alaihi wasallam àfi kí ọ̀rọ̀ wọn máa rí bí ọ̀rọ̀ àwọn so tá a bá fi lè gúrí kúrò bí òfin ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ di àwọn kèfèrí sí wa tí wọ́n ma fi àjẹ́ wa súnú ọlọ́wọ́ ọba ní bákan náà tá a bá gúrí kúrò tá láà nílò òfin ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala láti lè fi bá wọn olórí kan ṣàkóso fún wa so ẹ̀sí ti yanjú ẹni tó wá nírú àkídà ilé ìta sọ yìí àwọn èèyàn tán mọ́ tẹ́ ń ṣe nílùú táwà yìí bó ní àwọn sálábí 1990 láwọn tó nírú àkídà yìí so mọ́ jẹ́ pẹ̀lú wọn ìròrí àwọn khawarij na ikhwan muslimin wa ghayrihim òun ni nǹkan tí wọ́n ń promote òun ni nǹkan tó ṣe pọ́n fẹ́ darí àwọn ọ̀dọ́ sí فإن شاء الله أعدى دون دي الله سبحانه وتعالى كي أشان وكفي حدود غاني ودود قشر وفوالا التالي سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك وعليكم السلام نعم نعم Náà wọ́n ní kí ni ojú tí islam fi wo àbí ni òfin islam lórí pé kí àwọn parastata kankan bẹ lábẹ́ ìjọba kí wọ́n kùnà níbi àwọn kankan lápèjúwe wọ́n ní rujam àwọn kan wọ́n kọ exam níbi àbí two years or so sẹ́yìn so àwọn mọ́ ń kọ exam kí ni kọ̀ǹpútà tó ń lò ń kú tó túmọ̀ sí pé àwọn ọmọ yìí ò ní nǹkan yẹn ṣe wọn rẹ̀ gáàmù yẹn ṣe bó ṣe kí wọ́n ṣe so àwọn òbí wọn complain wọn rí resort sàn wá òkú mọ̀gbẹ̀ kó protest so kí ni òfin ẹ̀sìn sọ lórí irú nǹkan bẹ́ẹ̀ náà ìjọba ènìyàn òun ni ká fẹ́ protest ìjọba ènìyàn òun ni kéèyàn ṣe nǹkan fún wa kábẹ́ protest but protest tá a bá máa ṣe tó bá máa líìdì sí nǹkan ankar tó wà worse protest yẹn Islam wa against rẹ̀ so most protest táwọn èèyàn bá dẹ̀ máa ń ṣe máa sábà ankar torí ẹ̀ ló fà á tó jẹ́ pé àwọn àfọwọ́ sọ fún wa pé Islam ò sọpọ́ọ̀tì protest yẹn torí pé tẹ́ bá kó nine hundred percent tẹ́ bá kó o jọ bóyá nǹkan bí 96 97% inú protest táwọn èèyàn máa ń ṣe ní o ní mú rìsọ́ọ̀tì gidi jáde ìtìrà kó ṣe wípé èkó tún wà wọ́sọ̀ fún ni tàbá wo ń sin ọ̀rọ̀ wọ́n fi owó kú epo àwọn èèyàn ti ń protest lórí wọ́n fowó kú epo nísìn ọlọ́lọ́ mọ 9 something 8 something àwọn ẹ̀rẹ́ tí ń kò tẹ́sì yìí jẹ́ ní gbọ́njúbá àbí tí mo lè sọ pé mo rántí bí aláti bí ọwọ́ 10 naira àbí nǹkan kan mọ́ra wọn tán fi ń kun tó fi dé kíní àwọn èèyàn protest lọ ni so protest yẹn ni kò lè ní kí owó epo yẹn wálẹ̀ so yóò tún wọ́ sí àwọn ìwọ́n ṣàwọn èèyàn léṣe wọ́n ṣe so gbogbo àwọn ọ̀dẹ̀ lárúbáwá ta sọ nísìn protest náà ló lè dìbò débẹ̀ sọpọlọpọ̀ ọgbà ní protest ìwò kì ń sọ́ọ̀bù iṣu ó tún mọ̀ ń wọ́sìn rẹ̀ ni nǹkan tá a fẹ́ mú kúrò nǹkan yẹ ò ní jẹ́ nǹkan tí ó gbà mú mú kúrò káwáwá nínú ọgọ́rùn-ún bá rí méjì tó ṣe wípé ìtafẹ́ àṣìbà àṣìbẹ̀ through protest ni so àwọn àpò sọ fún wa pé kí ni àṣà láyé kọ́sọ̀ àlejò in tó bá ṣe yí ó wà strange à ń lò gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí bèlè so majorly eh, protest kò ń ṣe nǹkan tó máa bí dáadáa so protest lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìfi ẹ̀hónú hàn tó ṣe pé yí kí ó padà níbi tí náà ní tán pè ní al-khurujul eh, armed struggle ni ó padà níbi sí so tabawo àwọn ti ti ilẹ̀ lárúbá ta sọ ọkọ̀kọ́ jáde lásán láì mú weapons dání náà fi bẹ̀rẹ̀ ṣọ́gbà tó yọ padà bí nǹkan tí wọ́n gbé weapons so kùrúùfì tán sọ gangan ó padà wá ṣẹlẹ̀ yóò padà wá ṣẹlẹ̀ so tabari ní mélòó kan tó ṣe pé táwọn èèyàn fẹ́ achieve one achieve through protest a lè fi ṣe standard torí pé èyí tí ó kì ń work out ló pọ̀ jù tó mọ́ lead sí greater evil òun ló pọ̀ jù so ìyẹn là á fi ṣe sándàdì ipé kò ṣe nǹkan tí kò dà so yìí sọ̀rọ̀ tí wọ́n fi sọ ní etí ó wá dàrú kó dàrú so ìtẹ́sí fẹ́ òun ni pé ká try láti engage àwọn tí ó bá wà concern tó wà involve ká engage wọn nínú discussion ká lè fàdúrà kó káwa náà túnra wá ṣe so kò lẹ́bi yẹn ṣe jẹ́ wallahu a'lam subhanaka lahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم